الحمد لله رب العالمين الحمد لله الذي أنجى نبيه موسى عليه الصلاة والسلام وأصحابه يوم عاشوراء من فرعون عدوهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه إذا كان عام المقبل إن شاء الله سمنا اليوم التاسع قال الراوي فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد بعد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن عاشوراء هو اليوم العاشر من شهر الله المحرم في التكويم الهجري ويسمى عندنا المسلمين بيوم عاشوراء ويصادف اليوم الذي قتل فيه الحسين بن علي حفيد النبي صلى الله عليه وسلم في معركة الكربلاء لذلك يعتبره الشيعة يوم عزاه وحزن ويعتبر يوم عاشوراء أسلة رسمية في بعض الدول مثل إيران وباكستان ولبنان والبحرين والهند والعراق والجزائر وغير ذلك من الدول الإسلامية عباد الله وسبب صيامه هو أن رسول الله صلى الله عليه وسلم رأى اليهود يصومونه حيث أن الله عز وجل نجى موسى والمؤمنين من فرعون فقال صلى الله عليه وسلم نحن أحق بموسى منهم أخرج ذلك البخاري عن ابن عباس رضي الله عنهما قال قدم النبي صلى الله عليه وسلم لمدينة فراح اليهود يصوم يوم عاشوراء فقال ما هذا قالوا هذا يوم صالح هذا يوم نجى الله نبي بني إسرائيل من عدوهم فصامه موسى وزاد مسلم في روايته شكرا لله تعالى فنحن نصومه والبخاري في رواية في رواية أبي بشر ونحن نصومه تعظيما له قال فأنا أحق بموسى منكم فصومه وأمر بصيامه وفي رواية مسلم هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه عباد الله وفي سنة الثانية من الهجرة فرض الله لنبي صلى الله عليه وسلم وأمته صيام رمضان لذلك نزل حكم صوم يوم عاشوراء من الواجب إلى الاستحباب وعن عائشة رضي الله عنها قالت كان يوم عاشوراء يوما نسومه قريش تسومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة صامه وأمر الناس بصيامه فلما فرض رمضان قال من شاح صامه ومن شاح تركه أخرجه البخاري ومسلم وفي رواية معاوية إن هذا يوم عاشوراء ولم يكتب عليكم صيامه وأنا صائم فمن شاه صام ومن شاه فليفطر عباد الله ومن المستحب أن يصوم المسلم اليوم التاسع مع اليوم العاشر من محرم فعن ابن عباس رضي الله عنه رضي الله عنهما قال لما صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يوم يعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم إن كان عام مقبل إن شاء الله سمنا اليوم التاسع قال ولم يأت العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم أخرجه مسلم عباد الله جاز العلماء صوم يوما قبله أو بعده فعن ابن عباس ودل عنهما أن النبي صلى الله عليه وسلم قال صوم يوم عاشوراء وخالف فيه اليهود صوم قبله يوما وبعده يوما أتوقف الله ọba tó tó ọpẹ́ gbà ọba gbogbo àgbáńlá ayé ọpẹ́ ní fún ọlọ́run ọba ọba tó ipọ́ la rẹ̀ ànábì Musa ríṣàlátù sàlám àti àwọn ìjọ rẹ̀ ní ọjọ́ yọmọ àṣùrọ̀ èyí tí àwọn bàbá máa ń pè ní ọjọ́ káyókáyó lọ́wọ́ Fìràáùn ọpẹ́ ní fún ọlọ́run ọba lórí oore tó ṣe fún àwa mùsùlùmí nípa pé gbogbo ìgbà yòówù tí àwọn ọ̀tá ọlọ́run bá ti sọ fún ọ̀nà tí mùsùlùmí ó gbà kọ́nà tí mùsùlùmí ọgbà àkókò gbà náà lọ́lọ́run bọ́ bá lékè ọlá yóò mọ́ ní àbáyọwá tó pọ̀ ọlọ́run bá la ànábì wa Musa alayhi salatu wassalam lọ́wọ́ Fìràún Fìràún òun ló fẹ́ mú ọjọ́ náà lọ́jọ́ ọdún ọlọ́run ti Musa shukran billah àsọ́nà ọlọ́run bá nínú jọsìn kò sọ́gbọ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ẹwùsàn ọlọ́run bá ní ìsòjíṣẹ́ ọlọ́run bá sí ní pẹ̀lú ẹni tọ́sọ náà rẹ̀ báyìí pé

èyí tó se pé àwọn bàbá wa ń pè ní ọjọ́ káyókáyó ọjọ́ kan ni tó jẹ́ ọjọ́ tó pàtàkì ọjọ́ kan ni tó jẹ́ ọjọ́ tó ní àmì nínú àwọn ọjọ́ lágbàáyé bákanáà alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ ẹ̀ ló ń tẹ̀ fún yi yìí àwọn olùmọ̀ si ke si pé àánú alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ti ń tẹ̀ fún àlèhúnmà yi kìí ma se keke. oṣù tó parí ọdún wa oṣù tó ní àwọn ọjọ́ tó lámìnì ìyẹn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bẹ̀rẹ̀ ìjà bẹ́ẹ̀ wá ní oṣù tó bẹ̀rẹ̀ ọdún wa iná bẹ́ẹ̀ ó tún jẹ́ oṣù tó wùn náà tún lámì nínú àwọn oṣù àbíwọ̀ àbíwọ̀ ọlọ́run tó wá fi ọjọ́ kẹsílẹ̀ tá ọlọ́run bọ́ba àlékọ́lá ó sàfìtì rẹ̀ wá bára rẹ̀ nínú àwọn oṣù èyí tó ṣe pé ọjọ́ oṣù méjìlá kò sí oṣù ọ̀hún tọ́lọ́wọ́n bá wá pè sánẹ́bí pé ní ṣáhùrùlọ́ tó jẹ́ oṣù ọlọ́run tó tayọ oṣù tá wà ń bẹ̀ yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ oyé wa nípa pé oṣù yìí ṣáhùrùlọ́ ìlmọ̀hábọ̀ oṣù ọlọ́run ọba ni oṣù àwọn olùmọ́ ní pé tí gbogbo àwọn oṣù yókùn sí èso ọlọ́run ni wọ́n ní bẹ́ẹ̀ ni oṣù ọlọ́run ọba ni ò ṣùgbọ́n látara pé oṣù yìí jẹ́ oṣù àkọ́kọ́ ọlọ́run ti fẹ́ jẹ́ ká ṣàkíyèsí ojú oṣù àkọ́kọ́ ó sì fẹ́ já mójútó àwọn tó fẹ́ já mójútó ń bẹ̀ wípé nínú àwọn oṣù abẹ̀wọ̀ ni ó sì jẹ́ oṣù àkọ́kọ́ àwọn mùsùlùmí ó sì jẹ́ oṣù kí wa Muhammad sallallahu alaihi wasallam ti máa ń gbà rẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ ó jẹ́ kí ọlọ́run bó oṣù yìí náà bára rẹ̀ pé oṣù ni wa Muhammad sallallahu nígbà tó ọ dákọ̀ oṣù ipe pé Shahrullahi al-Muharram oṣù oṣù ọba oṣù oṣù tó pé ọjọ́ oṣù yìí ó wá pé ọjọ́ kẹndẹ̀ẹ́dẹ̀ ń pè ní yawma Ashura ọjọ́ yìí ó ti dèédé ọjọ́ kẹwàá nínú oṣù yìí tó a mùsùlùmí ọdún mùsùlùmí ti mú gẹ́gẹ́ bí sultan ó sì kéde rẹ̀ ságbàáyé fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wósùn wósùn títí títí wọn ò rósùn ó jẹ́ ká ka oṣù lẹ̀lẹ̀ hijjá ó jẹ́ káwọ́ ká pé ọgbọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sàlàyé nípa pé ọjọ́ tó pé yọ́ jẹun di wọ́n sáàkà pé ọgbọ̀n àwọn orí oṣù tàbí jẹ́ wọn pé bẹ́ẹ̀ ni nínú nǹkan tó pé máa ń ṣẹlẹ̀ náà ní pé tàbí ti rí oṣù lọ́nà 29 ọ̀pọ̀lọpọ̀ ogun àyè náà ni wọ́n ti rí oṣù nígbà tá a bá ti ka oṣù yẹn fi ọgbọ̀n èyí náà láì sàárà látara pé bóṣù ṣe ń yọ ọjẹ́ nǹkan ti pé ìmọ̀ tí ó jìnà ni ìmọ̀ tó yẹ fọ́lọ́run bá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà tí ẹ mẹ́ni tí èsè mùsùlùmí tó bá ti kọ yọ ọmọ bóṣù ṣe ń yọ tóṣù bá yọ ní àṣálẹ́ àlè rí níjọ́ yẹn má látara bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti fi ọ̀rọ̀ tó tóbi ó ti fi kó ńlẹ̀ wípé tí wọ́n bá ti fún yín tí wọ́n bá Dị gàgà rẹ̀ bóyí tí wọ́n jẹ́ rí ẹka oṣù tẹ́wà ń bẹ̀yẹ ká fi ọgbọ̀n ilé iná ìlàsì rí látọ̀dà Ànábì wa Muhammad sallallahu alaihi ọjọ́ kẹjọ wá lónìí tó ti jẹ́ pé ọjọ́ ọ̀tún látàn pẹ̀lú ahad òun ni ọmọ àwọn ọlọ́bọ́ sí yawmal ashura ọjọ́ yìí tó ọjọ́ tí wọ́n pa Hussein ọmọ Ali nínú àwọn ọmọ ọmọ wa Muhammad sallallahu márakàtò kàrbàlá ogun kàrbàlá yìí ogun kẹni tó lágbára púpọ̀ tó sì jẹ́ pé àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ alì tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ fún ìsì kékeré inú wọn wá ní hussein wà hussein bá ìṣẹ̀lẹ̀ yìí lọ púpọ̀ tó sì jẹ́ pé ó fà táwọn ṣíà tó ti pé látara hussein yìí iná ni àwọn gbọ́lá fún látara ọ̀kan náà àwọn ìyàwó èyí tí hussein tó fẹ́ tó jẹ́ yẹ̀wúdí eléyìí lọ́kàn àwọn Yahudi o látara ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ tó jẹ́ wọ́n gbọ́lá fún Hussein ju Hassan lọ́lọ́dọ̀ tí wọn wọ́n gbọ́lá fún púpọ̀ gan wọ́n sì máa ń ka ọjọ́ tí Hussein kú tó jẹ́ ọjọ́ aṣọ́rọ̀ yìí wọ́n máa ń ka gẹ́gẹ́ bí ọjọ́ ìbànújẹ́ lọ́dọ̀ ara wọn wọ́n máa ń sọkún níjọ́ náà wọ́n sì máa sára wọn ládàá fúnra ẹnìkọ̀ọ̀kan tí wọ́n máa sára rẹ̀ ládàá bá bẹ́ẹ̀ náà ló ti gbà fóun banújẹ́ sí pípẹ́ ọjọ́ tí wọ́n pa Hussein eléyìí ò sínú ìlànà ara mùsùlùmí ṣùgbọ́n àwọn tó ṣe pé ọ̀lọ̀rọ̀ tí ẹ̀dá ni wọ́n táwọn náà láwọn jẹ́ mùsùlùmí lágbàáyé tí wọ́n sì ń da sáfù mùsùlùmí lágbàáyé òun là ń pè ní ṣíà àwọn yìí àwọn kan ni tó ṣe pé wọ́n ṣàfihàn ara wọn lọ bá Hussein yìí tó jẹ́ ọmọ Fatima tí Fatima jẹ́ ọmọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́jọ́ aṣọ́rọ́bá ìfẹ́ ilé gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀túnla tàbí tí ó máa jẹ́ ọjọ́ ọ̀la ní àwọn àyè míì táwọn ka táwọn orí oṣù john the twenty nine àwọn a máa mú ọjọ́ náà lọ́jọ́ ìbànújẹ́ ni ṣùgbọ́n kì í ṣe ọjọ́ ìbànújẹ́ o gẹ́gẹ́ bá tẹ̀lé látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ìlú mi ń bẹ tó ṣe pé àwọn ọjọ́ yìí àwọn a máa mú lọ́ludé ọludé túláàsì ní afẹ́ akọ àwọn gbọ́ludé ń tó wọn nínú àwọn ọdún tó máa ń gbọ́ludé ní Iran wà nínú àwọn ọdún tó máa ń gbọ́ludé Pakistan wà bákan náà Lebanon wà Bahrain ibẹ̀ náà lọ India bẹ́ẹ̀ náà lọ́wọ́ Iraq bákan náà Algeria òun náà ń bẹ nínú wọn àwọn ìlú yìí wọn máa jẹ́ nìkan tó wọ́n máa ń gbàlúdé ní ọjọ́ yawma Ashura bó tiẹ̀ jẹ́ pé gbígbàlúdé wọn yìí kìí ṣe inú ìlànà àwa mùsùlùmí àwa tá jẹ́ òsàn ọlọ́run sábàbí tó fà tí wọ́n fi ní ká máa gba àwẹ̀ ní yawma Ashura ebi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ebóhun lórí àwọn Yahudi tí wọ́n ń gba àwẹ̀ lọ́jọ́ náà wọ́n sì ń sọ pé àwọn ń gbààwẹ̀ lọ́jọ́ náà látara pé ọjọ́ tọ́lọ́wọ́ bá la Mùsá àtàwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ Fìràúnà ní o Fìràúnà wò pé wọ́n pa àwọn mùsùlùmí nígbà náà àti Mùsá àti Harun ṣùgbọ́n ibi tó fojú sí ọ̀nà ìgbàbẹ̀ lọ látara àánú Ọlọ́run Mùsá débi omi rifanail orí pé àà ọ̀nà ló jì yìí Fìràúnà ní sí ń bọ̀ lọ́hùn tìdùnú tìdùnú yìí pẹ̀lú àwọn ọmọ ọlọ́run bọba lè fi ọlá ní pé ọ̀pá rẹ̀ tó mú lọ́wọ́ kó fi na omi náà nígbà tí ó sì fi na omi náà ìṣe ni ọlọ́run ọba dá ọ̀nà ọ̀dà sínú omi yìí lọ́nà méjìlá àwọn ikọ̀ méjèèjìlá tí mọ́sá dá àwọn bàní ìsọ̀rílà sí ọ̀kọ̀ọ̀kan wọ́n gba ọ̀nà kọ̀ọ̀kan báyìí ni wọ́n ti gbábẹ̀ fìràúnà rí pé àà wọ́n máa ń gba ọ̀nà inú omi lọ òun náà mẹ́ni pé pé wọn bá wọn gbábẹ̀ ọfẹ́ bá wọn gbàbẹ̀ àwọn ẹṣin tó kó lọ́wọ́ àti nǹkan ọ̀gùn tó kó lọ́wọ́ àwọn rí wọn táwọn ò rí wọn fẹ́ padà ṣùgbọ́n látara náà ọlọ́run fìràwọn tú láti pé gbogbo ẹni yóò tó bá padà wọn paálé o àwọn náà kó sínú wọn kó sínú omi yìí tó ṣe fáwọn ẹbẹ ìfìrìn lọ nínú ibi tẹ́sẹ̀ lé gbà láàrin omi èyí tí ọlọ́run bá ṣe fún tó sì ṣe mú jíta fún ànábì wa Musa alayhi salatu wassalam Musa bọ́ sókè lọ́hun tán àti àwọn ìjọ rẹ̀ ọlọ́run ọba tó ní ó yá tó fi na omi yẹn padà ọ̀pá yẹn na omi padà ó fi na omi padà ó ti pé gbogbo ọ̀nà méjèèjìlá ọ̀sọ̀ padà ó padà di omi eléyìí lọ́fà sórí àwọn àti gbogbo àwọn ìjọ yẹn pátápátá bí wọ́n ti pọ̀ tó tí nǹkan ní wọn ti dúkìá wọn ti gbogbo ẹrù tí wọ́n kó lọ́wọ́ wọ́n bá ìṣẹ̀lẹ̀ yìí lọ níjọ́ náà ọfà àti ànẹ́bí wa Musa alayhi salatu wassalam tó fi mú ọjọ́ náà lọ́jọ́ tó fi pé ah àwọn gbọ́dọ̀ gbà ẹ̀fọ́ lọ́wọ́n ọba láti dúpẹ́ fọ́lọ́wọ́n níbo la ti rí eléyìí afa abdullahi abbas òun ló gbà wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam ó ní pé kọ́dìmọ̀ nàbí sallallahu alaihi wasallam madinata anabi wọ ìlú madina fara ali yahuda tẹ̀sùmù yawma ashura ó wá wọ ìlú nígbà tó wọ ìlú madina yìí ó bá àwọn yahudi tí wọ́n gba ààwẹ̀ ashura ìyẹn àwọn ọjọ́ kẹwàá oṣù tá a wà ń bẹ̀ yìí faqala ma hadha anabi sọ fún wọn pé kí leléyìí kí lèyí tẹ́ ń ṣe yìí qalu hadha yawmu salih

láti pàtàkì ọjọ́ náà láti gbójọ́ náà tóbi bákanáà ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ilé ìlọ́gbọ́ oníkẹfà ní àhàkòbí wọ́n sami ń kọ́ èmi gangan mo wá pàtàkì èmi gangan mo lọ́lá mo gbajúmọ̀ mo sọ́sọ́mọ̀hù báyìí ni Musa ṣe ní ànábì Muhammad sallallahu alaihi wasallam gbà àwẹ̀ náà wà á mọ̀ rọ̀bì sí yá mẹ́ ó sì pa àwọn èèyàn láti ẹgbẹ́ káwọn ní ọgbà àwẹ̀ lọ́jọ́ náà lójó jẹ́ pé àwẹ̀ yá máa ṣúrọ́

ó di pé ọlọ́run bá padà ṣe ààwẹ̀ Ramadan lé ọ̀rọ̀ ẹ̀yàn fún ànẹ́bí wa Muhammad sallallahu alaihi àti àlè ó mọ̀ yí ọdún kejì tánẹ́bí dé lu náà ni látara bẹ́ẹ̀ ó jọ jẹ́ pé ìdájọ́ kágbáàwẹ̀ ọjọ́ kẹwàá oṣù ń ń pè ní ó ti kú ní ọ̀rẹ́ ó ti bọ́ sí ó ti bọ́ sí má gbà ó má látara yawman tasumuhu quraishu fil jahiliyyah ẹ̀rí òjò yawma ashura èyí táwọn bàbá ń pè ní òjò káyókáyó ìyàwó ẹ̀sà sọ pé ọjọ́ kẹrin tó ṣe pé àwọn quraishi gẹ̀ ń gbà á wọ́n ń gba àwẹ̀ lọ́jọ́ lásìkò ìgbà náà lásìkò jàìlì yẹn tó wọ́n ń gba lu mọ́kà ló jẹ́ fún wọ́n sàlàyé pé anábíwá muhammad sallallahu alaihi wasallam àwẹ̀ yóò jájéjì sí torí pé nílùú mọ́kà òun náà jẹ́ nìkan tí máa ń bá wọn gbà látara àdìsí ìyàwó yìí wọ́n ní pé wọ̀kánà ọ̀sọ̀lọ́sọ́lọ́ yẹ̀sọ́ mọ̀hó nílùú mọ́kànà àlẹ́bígbà ó pọ̀lápọ̀ ọkọ́dìmọ̀lì Madina ta nígbà tó dúdé lu Madina sọ́ọ̀mọ̀ òun mọ́túgbà àwẹ̀ yìí wà á mọ̀rọ̀ náà tàbí sí yá ó sì pa àwọn láti ẹgbẹ́ Ramadan ṣùgbọ́n gbà tí Ramadan lọ́rẹ̀ ẹ̀yàn mọ̀ọ́lá mọ̀ṣá àsọ́ọ́mà wọ̀mọ̀ṣá àtàrọ́kà òun ànẹ́bí Muhammad sàálà sọ pé tó bá fẹ́ kọ́gbà nígbà ní ọ̀ nígbà tí wọ́n ti ṣe àwẹ̀ Ramadan lọ́rẹ̀ èèyàn àwẹ̀ Àṣúrà ó ti di àwẹ̀ bàbá fẹ́ àwẹ̀ pé kò bá má dà kágbà òun ló lórí fún wa ó ti di àwẹ̀ súnà gẹ́gẹ́ bó ti wà ní sọ ìbùkọ́rẹ́ wọn ò sí àwẹ̀ rẹ̀ lọ́rọ̀ èèyàn fún yín mọ́ o mọ́ o wà ánà sọ imon èmi ń gbà ń tèmi o fàmọ́ ń ṣá àsọ́ọ́má wọ̀ mọ̀ ń ṣá á pàdìyófẹ́m ẹni ọba fẹ́ kọ́ gbà nú yín ẹni ọba sì fẹ́ ó sínú ìyẹn pé kọ́ má gbà àwọn àtàjẹ́ òsàn ọlọ́run látara bẹ́ẹ̀ ló fi wá jẹ́ pé àwẹ̀ yọ́mọ̀ àṣúrọ́ nínú àwọn àwẹ̀ tó ti pé wọ́n tún pamọ́ fún àlè ọmọ yìí ni tó jẹ́ àwẹ̀ súnnà pàápàá jùlọ ọ̀rọ̀ ànẹ́bíwá Muhammad sallallahu alaihi sallam tó ní pé ààwẹ̀ yọ́mù àṣúrà ọjọ́ ààwẹ̀ kan tó ṣe pé yòókà fìrò sanata ní máa ọ̀dẹ́yà wọ́n ma fi pa ise ọdún kẹrẹ fún èèyàn ni nígbà tí wọ́n bi ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa ààwẹ̀ sọ́mù yọ́mù àṣúrà nípa ààwẹ̀ ọjọ́ kẹwàá oṣù tá wà ń bẹ̀ yìí tá ń pè ní alimuharram fàkọ́lá nabi sallallahu alaihi sallam Muhammad sallallahu alaihi pé sanata ọ̀dẹ́yà yọ́ ma pa odidi ọdún kẹrẹ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa níjẹjọ́ nípa pé ládàá rẹ̀ dáadáa dàjí àwẹ̀ àrọ̀fá iná ìtì ẹ̀jẹ́ afá abúlábìnà pass ó ní sallallahu alaihi wasallam yẹta hábọ̀ sí yàmọ̀ ìyàwó mọ̀ ní fàbọ́là hù alágọ́ irí ìlà àgàlẹ́yọ̀ ó ní pé Muhammad sallallahu alaihi wasallam tó wá jẹ́ pé ó wá mójútó àwẹ̀ náà tí wá máa ń gbọ́lá fún tí ó bá pàtàkì rẹ̀ ju gbogbo àwọn àwẹ̀ yókùn lọ tó tó ọjọ́ òní àí ìyàwó máa àṣòràn òun náà ní ọjọ́ èyí tàn bàbá wá ń pè ní ọjọ́ káyókáyó nínú ìwáyà àbúkọ̀tádà ó nígbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọsọ báyìí pé ọjọ́ oṣù táwà ń bẹ̀ yìí mo ti bá yín ṣe lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n fi bá kan wọ́n ìmọ̀mù wa Nawawi wọ́n sọ̀rọ̀ ìfà nípa pé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n parẹ́ òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èyí tó ipa fẹ́ tọ́pọ̀ rẹpẹtẹ kò débi àwọn ẹ̀ṣẹ̀ láńlá o gbogbo àwọn ọ̀rọ̀ tọ́lọ́run sánàbí wa Muhammad fún èyí tí ó padà fẹ́ gbogbo àwọn nǹkan yẹn wọ́n àwọn àwọn téèyàn bá iṣẹ́ òun òun máa ń pa gbogbo ẹ̀sìn rẹ̀ ni àti kékeré o àti láńlá o yóò pa gbogbo rẹ̀ ni òun náà sì ni kéèyàn sí hajj gbogbo ẹni yóò lọ́ba sí hajj tọ́lọ̀ wá ní pé jájú yọ jájú mọ̀ bọ́rọ́ àdẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam pé yóò sẹ́rí padà sílé rẹ̀ kàyáwó mú ọ̀lẹ̀dẹ́jọ òun bọ̀ bí ìgbà tí òbí rẹ̀ lẹ́sẹ̀ di ní kó wọn ní lẹ́sẹ̀ kẹ̀kẹ́ lọ́rùn ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ kéke gbogbo ẹ̀ ni wọ́n bá parí mọ́tọ́pátá ṣe hajji yìí tó ṣe pàápàá jùlọ tọ́lọ́wọ́n bá bá yàn pàárẹ̀ àwátà jẹ́rùsàn ọlọ́run bẹ́ẹ̀ náà tó wá wà nínú ìsìnbáàb pé lòun náà kéèyàn gba ọjọ́ kẹsàn inú ọjọ́ wà yìí tágbọjọ́ kẹsàn rẹ̀ torípàá

agbàwẹ̀ ọjọ́ kẹsàn-án afọ́ abúláàbìnà fa sọ pé pàlàmìyà ti rẹ̀ àmúlẹ̀ mọ́kùnrin hapita tó fi Rasulullah sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọjọ́ kẹsàn-án yìí kò dé bá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ọdún tó tẹ̀lé kò dé bá nẹ́bí láyé mọ́ tí tánà ti fi kúrò lórílẹ̀ ayé látara bẹ́ẹ̀ ó àwọn olùmọ̀ àwọn Yẹ̀húdí bákan

òun náà ni ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá tí wọ́n ti máa ń sàlàyé pé ẹni ọba dá yàmà aṣọ́rọ́gbà òun ní ọjà ni o ọjà yópa o èyí tó jẹ́ pé ọjà yópa ni pé kọ́lọ̀ gba àwẹ̀ kẹsàn-án kọ́ máa wá gba kẹsàn-án kọ́ kẹwàá ni sí ọ̀rọ̀ fún èyí tàà fẹ́ jẹ́ kọ́lọ̀ bó fún wa ilé ìní àwẹ̀ súnnà èyí tó ṣe pé wọ́n tẹ́ pé wọ́n fẹ́ fún wa tàbá lè gbà oore lọ́jà tún fún wa tọ́lọ̀ bá ní pé ká lè gba àwẹ̀ táwẹ̀ yìí ìyẹn àwẹ̀ táà ń pè Muhammad sallallahu alaihi wasallam sọ pé odidi ẹ̀sẹ̀ ọdún kan ìní àwọn olùpàrẹ fún wa abẹ́lẹ́ ọ̀pọ̀lọ̀ bọ́ba lè kẹ́ra kó ṣàkóyí fún ẹnì kọ̀ọ̀kan الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بسان إلى يوم الدين أما بعد أتى أقفوا الله وبعد أتكتك فان نبي محمد صلى الله عليه وسلم كاتك يقول الله بعد عليه عن صحابه أتكتك فان طبعا في بيوجه السان أولا كايو كايو لبي بإذن الله تعالى ọ̀túnla lọ́kọ́ sí lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbé káàkiri wípé ààwẹ̀ káyókáyó ọ̀la ni ọjọ́ kẹsàn-án nínú èlò ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa náà ti gbọ́ níbi kútúbà alákọ̀ọ́kọ́ nípa pé sultan ọjọ́ nìkan tó rí pé ó ní wọ́n máa wá oṣù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ibi wọ́n bá ti rí ìyẹ́dẹ́ oṣù tá a àìrí rẹ̀ wọ́n gbé jáde láti ọ́fíìsì rẹ̀ pé gbogbo nàìjíríà ni wọ́n wá ọ̀sùn orí látara bẹ́ẹ̀ ọ̀láwọ̀ máa jẹ́ 30 tó sì jẹ́ pé ọ̀sùn láwọ̀ máa jẹ́ on the one fún àwa mùsùlùmí lábẹ́ sí ka one fún wa ìyẹn one tí wọ́n kà yẹn òyìn wá jẹ́ ìjẹjọ òní ìjẹjọ so látara bẹ́ẹ̀ gbogbo àwọn tó wọ́n bá ń sọ pé ní lọ́ndì 9 wọ́n ń tẹ̀lé bí sùn bí yàtí ń ka oṣù ní o gbogbo gbàlá sì máa ń sàlàyé fún wa nípa pé kíka oṣù àwọn àfáà ti bọ́ pábọ́sẹ̀ ẹlẹ́gbẹ̀ nípa pé ìlú kọ̀ọ̀kan bí wọ́n bá ṣe ń ka oṣùn rẹ̀ ní káwà ní òsì kàá á sì gbà ládàbí ìsinlẹ̀ ìtààrà tó fi jẹ́ pé ọ̀la àtọ̀túnla iná ẹ̀ ni ààwẹ̀ tásúà àti àṣúrọ̀ tàbá fẹ́ gbà lórílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹni yóò sọ wáyé tó bá ń gbàwẹ̀ lónìí lórílẹ̀-èdè nàìjíríà kìí ṣe ààwẹ̀ tásúà lòun gbà ọ̀ òṣùn tó burú ẹ̀ tí bá ń gbàwẹ̀ lónìí tó sámọ̀ kó wọn bákan náà ó sì mẹ́rin tó wọn gbá rẹ̀ lọ́túnla fáwà mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà ààwẹ̀ aṣúrọ́ tá ń pè ní ààwẹ̀ káyókáyó ọ̀túnla lọ́bọ́ sí dèjì ní láì tààlà ọgọ́rọ̀ àwọn èèyàn wọ́n ti máa ń bẹnu àtẹ́ nígbà tí wọ́n bá fẹ́ ṣerú nǹkan báyìí iná wọn máa ń bẹnu àtẹ́ lu pé kìrí òsùn ìpè kí ló dé tó fi wáyé pé ó ti wá fi yàtọ̀ ọ̀yàtọ̀ bó ṣe rí gan-an

a sì máa ń sàlàyé fún wa nípa pé àwọn tí wọ́n mójútó ojú ọjọ́ wọn a máa jẹ́ òye wa nípa pé ìgbà mi ń bẹ oṣù lè yọ láago mẹ́wàá alẹ́ ó lè yọ láago mẹ́jọ kọjá lálẹ́ kódà ó lè yọ láago méje gbogbo àsìkò yìí tó bẹ́ jẹ́ pé àsìkò ìgbà tí oṣù ó lénu tí ó yọ ààlè kódà wọn lè fi microscope rí gan máa jẹ́ òye wa bẹ́ẹ̀ pé kò sí microscope tó lè rí lásìkò ìgbà yẹn ààlè rí látara bẹ́ẹ̀ àìwárí yẹn lànẹ́bì tuntun wà lẹ̀lẹ̀ lórí àwọ̀ aka ọjọ́ aka ọjọ́ eléyìn aka pé ọgbọ̀n ìdí láìta ààlà tó bẹ́ẹ̀ fẹ́ díjọ́ kejì ni ó ti yọ torí pé wákàtí ti lé lórí rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ni wọ́n ti rí oṣù yẹn bí ìdí láìta ààlà látara bẹ́ẹ̀ àìrí oṣù tí wá ká oṣù tọ́lọ pé ọgbọ̀n ó fi ojú ọjọ́ kò ní jẹ́ on 8 bí ìdí láìta ààlà ọlá 9 nígbà tí ọ̀tún lọ́ọ́ máa jẹ́ ọ̀dì ten ẹni ọ̀fẹ́ bá fẹ́ gba táṣọ àti aṣọ́rọ́ gọ́dán wọ̀nyọ́ mo bá dà gọ́dìn ọlá àtọ̀túnla iná lè yóò fi gba ààwẹ̀ táṣọ àti aṣọ́rọ́ ìbí ní láì tààlà tí yóò ti gba ládà ìbí ní láì tààlà bákan náà àwọn olùmọ̀ wọ́n ti gbé jáde nípa apá nàbí wa Muhammad sallallahu Ramadan صيام شهر شهر الله المحرم أو كما قال رسول الله صلى الله عليه وسلم ààwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn ààwẹ̀ Ramadan oṣù Ramadan òun náà ni ààwẹ̀ oṣù tá a wà yìí òun náà ni ààwẹ̀ oṣù tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń béèrè nípa pé ṣé oṣù yìí tá a fi gbogbo ọjọ́ yẹn tá a fi gba ààwẹ̀ rẹ̀ ta ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàlà lọ wò nípa pé tí yẹn lè fi gbogbo oṣù yìí gbààwẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sọ náà ni pé kéèyàn gbá àwẹ̀ kọ́pọ̀ mẹ́ dáadáa ni kìí ṣe pé kéèyàn fi gbogbo ẹ̀ kéèyàn fi gbá àwẹ̀ àìsàlàyé fún alọ́sẹ̀ tọ́lọ wípé arínà olùmọ̀ olùmọ̀sán sọ pé lẹ́yìn Ramadan oṣù tábúlé gbà ń bẹ̀ tí ó pọ̀ jù èwo ni ó máa jẹ́ nínú Ṣàbán àti oṣù yìí táwọn mẹ́ta ń ẹnu àwọn olùmọ̀ kò lé lórí arínà àwọn tó ní Ṣàbán ni àwọn tó ní gbogbo lọ àwọn oṣù méjèèjì òun náà ni oṣù tẹ ibi tẹ́yìn bá fẹ́ kàpá máa wẹ̀ tí ó máa jẹ́ àwẹ̀ súnà kéèyàn kàpá mọ́ wọ́n ti wá bá wa lé kalẹ̀ lọ́bi ìsìn láì tààlà fẹ́ni yòówù tó bá ikọ́ bá fẹ́ gbàwẹ̀ pẹ̀lú àna ọlọ́run láti ọ̀la lọ tí ó jẹ́ on the nine àwẹ̀ ń bẹ on the ten ọ̀túnla àwẹ̀ ń bẹ ìsìn láì tààlà monday rẹ̀ òun máa jẹ́ ọjọ́ yàmù ìsìn tá a láǹfààní ká gbàwẹ̀ yàmù tòlásà ìsinmi wà fún wa ṣùgbọ́n wednesday thursday friday àyà mọ̀lẹ̀ bí ètò ní kẹ́ni yóò tó bá fẹ́ gbá ẹ̀wẹ̀ tó fẹ́ fi gbà ǹkẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì máa ń sàlàyé fún wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí yẹn máa fi ń ju èèyàn lọ́dọ̀ ọlọ́run ọba àwọn nǹkan yìí náà ni o gbogbo nǹkan tí yẹn ti jẹ pé tí yẹn bá fẹ́ gbà ǹkẹ́ lọ́dọ̀ ọlọ́run tàbí ń gbà mí tó ṣe pé làwọn akọ̀sàmà ọlọ́lọ́hìn là àbábọ̀ ṣe pé sẹ́lómi bá sọ pé ọlọ́run ṣe nǹkan báyìí tọ́lọ́run bó sì ṣe é kí lọ́wọ́ á fà pé wọ́lọ́run bá fi dóhun lóúnjẹ wa lọ àwọn nǹkan yìí náà ni o tó ṣe pé tí yẹn bá mójútó àwọn ọ̀kẹ́ tí wọ́n máa wò pé ṣe bí ẹsọ́rọ̀ e ẹ̀yàn ṣe bí ẹsọ́rọ̀ e ẹ̀yàn ṣe bí ẹsọ́rọ̀ e ẹ̀yàn tó ṣe pé sẹ́lómi bá gírí pé sánàbí sáni àṣẹ tí ó ti ṣe sánàbí sáni àṣẹ tí ó ti ṣe sánàbí sáni àṣẹ tí ó ti ṣe òun ni ó fi jẹ́ pé ńgbà tóun náà bá wà nínú ṣòro bọ́bá képe ọlọ́run ọba làjá àbá ọlọ́run bọ́ da lóhun látara bẹ́ẹ̀ ẹjẹ́ amúlọ́kùnkúndùn nípa tó gbọ́ wọn bá pè pé ànẹ́bì ló ní àgbà eléyìí láàwẹ̀ ànẹ́bì ló ní àgbà eléyìí láàwẹ̀ ẹjẹ́ adúnímọ̀ ṣùgbọ́n ká má gbàgbé òun ẹni yóò tí ṣàìtọ́nà bá rí mú iná ẹni gbogbo àwọn àwẹ̀ yìí máa ń já rọrùn fún ẹni tí ṣàìtọ́nà bá ti rí mú láwọn agbègbè yìí iná làwọn àwẹ̀ yìí máa ń já rọrùn fún ẹni tí ṣàìtọ́nà bá ti mú ẹ̀mí ẹ̀ tẹ́mi ẹ̀ lè kò ní gbà ó ṣùgbọ́n ẹgbẹ́ èèyàn ẹgbẹ́ rẹ̀ ọ sọ pé òun lálàá rẹ̀ kọwa sọ pé kọfẹ̀ dáadáa parọ́ kẹkalẹ̀ fún kọwa sọ pé ah òun ò fi lè bọ́ ń bẹ́ẹ̀ àfikọ́ gbàwẹ̀ mẹ́wàá ó sì gbà tẹ̀lera wọn ni ọ̀láyẹ̀rí yóò múra sí kókó okó ni yóò sọ bí wá yìí nínú lọ tí ó sì bàbára rẹ̀ ẹ ti mọ̀ pé ẹni yẹn ṣàìtọ́nù ti gba ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọjọ́ lójú tànẹ́bí ọjọ́ lójú èèyàn ẹgbẹ́ rẹ̀ yóò wá bàbára rẹ̀ yóò kánká rẹ̀ bẹ́nìkan bá lọ tó bá la agbolé lórí tàbó mi lòó lòó tàbẹ́nìkan ló ti ẹ̀wá lónígbà ní sọ́ọ̀tì wa wọ́n ti wí fún mi ó wípé ẹnìkan tó wà lẹ́gbẹ́ mi wọ́n sì júwe mo rí pé wọ́n ni kékeré ńlá kan ó sí ọ́ kọ́ má bàa sí ọ́ hmm, wọ́n lọ gbọ́dọ̀ gbà àwẹ̀ méje kan ó tàbí gbọ́dọ̀ gbà àwẹ̀ márùn kan ó níjọ ni wá bẹ̀rẹ̀ ah, ó bá bẹ̀rẹ̀ látọ̀là aláyẹ̀ rí pé la wala quwwata illa billah ṣùgbọ́n tàbá sàlàyé fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àgbà àwẹ̀ ó rẹ̀kọ́mẹ́ndì àwẹ̀ fún wa ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé nínú ẹ̀mí wọn ó máa fẹ́ sọ́rọ̀ ẹ̀yẹ̀ ọmọdé nílọ rí ọjáré ọgbẹ̀mí oníbi ìwọ̀n wàhálà kò lè má rí bẹ́ẹ̀ látara pé ihun tó bá ti jẹ mọ́ tọlọ́run èèyàn díẹ̀ láàbà ń bẹ́ẹ̀ èyí kí èbá ti ṣe tọlọ́run ẹ rí pé òtọ́ pọ̀ ní ọwà ń bẹ́ẹ̀ ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run bá máa ń sọ ní àlùkò àn ẹ máa rí pé wọ̀kọ̀lé ìlànà wọ̀kọ̀lé ìlànà gbogbo ohun tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ àwọn díẹ̀ àwọn díẹ̀ lọ́lọ́run bọ́ máa sọ pé tọlọ́run ọba yóò àwọn díẹ̀ tọ́lọ́wọ́n bá yíò àwọn díẹ̀ ni ó ṣe o ṣùgbọ́n àwọn kẹta wáyé gbogbo yá ṣàìtọ́n ló sí wọn lọ́nà ìwọ̀n tọ́lọ́wọ́n bọ́ sọ náà ni pé wọ́n kẹfẹ́ ìrùmínà náà kàfẹ́rò ọlọ́wọ́n bó ní ọwọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn kèfèrí ni wọ́n làkínà sára náàtì láàyè ṣòro ọ̀làkínà sára náàtì láàyè àdàmọ́n àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì fọ́lọ́wọ́n bọ̀ balẹ̀ gbẹ̀lá máa tún sàlàyé fún wa pé ibi ọ̀pọ̀ àwọn èèyàn máa ń wá ibi ànú ni o èèyàn díẹ̀ ni máa ń wà nínú ìtọ́sọ́nà ọlọ́ndàkùn nínú àwọn èèyàn díẹ̀ ní ẹ̀dàkùn kàwà wọn

àwọn tó ti lówó ní wádá kùjọ tó máa lówó sí àwọn tó ní àrísìkí onírẹ̀rẹ̀ járísìkí wọn tó máa pọ̀ sí àwátà àti ní ọlọ́dàkùn pèsè àrísìkí fẹ́ni kọ̀ọ̀kan wa ẹni tí ń wọ́ ọmọdákùn bá jogún ọmọ fún ẹni tí ń fi wá ilé kíkọ́ ọlọ́dàkùn bá jogún ilé fún ẹni tí ń wá mútò rírà ọlọ́dàkùn bá jogún mútò rírà fún ẹni tí ipá làáfíà lòun fẹ́ ní ẹni jù gbogbo ẹni yóò ti ń tọrọ orí lọ́dọ̀ ọlọ́run ọba ó kéré ó tóbi dákùnbà àjogún orí náà fún gbogbo ẹni yóò ti ń sáré ọlọ́run ọba kó ní aburú ó kéré ó tóbi dákùnbà sáré ní aburú náà ọlọ́lá